الرجيم الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من وليش ولا شفيع أفلا تتذكرون يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره ألف سنة مما تعدون ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين الحمد لله الذي بنعمته تتم الصالحات نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يسلم فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقبل الحمد لله ọba tí tún fún aláǹfààní àti lè pàdé lónìí. alhamdulillah in aqa wa in harama حمدا يليق به بدءا ومختتما حمدا يليق به بدءا ومختتما oníkálukú ẹ̀dẹ́yàn náà ló ń fẹ́ kí ọ̀rọ̀ òun kó kọ́gun sí mo Alhamdulillahi. Ṣùgbọ́n kò kí sí gbogbo èèyàn ní ọ̀rọ̀ ẹ máa ń gbẹ̀yìn pẹ̀lú ọpẹ́. Alhamdulillahi inni a'ata wa inni harama. Kò dẹ̀ tó ṣe gbogbo ẹni tí ọ̀rọ̀ ẹ gbẹ̀yìn pẹ̀lú ọpẹ́ ló mọ̀ pé yẹ kó ń dúpẹ́ fọ́lọ̀. Inni a'ata wa ومخدتما حمدا يليق به بدءا ومختتما Àwọn àjọpẹ́ fọ́lọ́mù lórí àwọn oríṣiríṣi ìgbàláyè tó fún wa tàà láǹfà náà ti rí ṣe lórí ilẹ̀. Nàrí bọ́ọ̀bì máa hàjá máàlì máa ó láwà náà kí bá lòrò. Àjẹ̀sà fọ́lọ́run lórí ibi tó tọ̀rọ wa sí àwọn ògbọ́lọ̀run ọba àbá fa wàhálà kankan wà tó bẹ̀ o. Nàrí bọ́ọ̀bì máa hàjá máàlì máa ó láwà náà kó bá lòrò. Àjẹ̀sà ìmọ̀re àṣìgbéraga tọ́lọ̀run àṣìgírímá ká ìsìn tó ti wà náà فإنما العدل فيما كان قد حكما àrùn jímọ́ tẹ́lẹ̀ omi àmọ́ pé ètò sọ síwájú tọ́lọ̀ ọba fún wa lásìkò yìí àwa nígbàgbọ́ àdẹ ní ìrètí pé ó tún kù lọ́dọ̀ rẹ̀ ní dáadáa tó fẹ́ ṣe fún wa. إنما العدل فيما كان قد حكما فإنما العدل فيما كان قد حكما Agbàgbé déédé lọ́lọ́run bá wá ṣe, inú òròrí ẹlòmí ó gbàgbé ọlọ́run ṣàbọ̀sí fóun, kí lọ wá ṣe tí tòun fi wá rí báyìí. Àwágbà pọ́lọ́run ṣàbọ̀sí fún wa, ìyẹn fata àbìmọ̀pọ̀ ọlọ́run ti ẹ̀fẹ́ràn wa púpọ̀ tó báyìí ọlọ́run kẹwa gan ohun ẹlẹ́mí máa ní àwọn tí wá dá fúnjẹ̀ yìí lọ ń mẹ́lẹ̀ yẹn torí àmọ̀ṣòro tí wọ́n bá fẹ́ra lábẹ́ Hakamal maula wa na kibalu fa inna mal adilu fi ma kana qad hakama. Afẹ́lẹ́ ìwọlé lónìí bẹ́ẹ̀nà látọ́rọ̀ alékọ́ alárẹ̀ fún ẹni tọ́rọ̀ bá rán sí wa. Anúbíwa Muhammad sallallahu alaihi wasallam. Àwọn abẹ́ ọlọ́run alékún ìyọnu ọlọ́run kó bá ṣe fáwọn tó náà yọnu sí yìí kójọ kójọ kí àwọn náà tara pé a mọ̀ wọn láàrin ní ìyọnú àwọn náà dẹ̀ tún tọrọ àlékún ìyọnú fún wọn kójọ kójọ ní sáwà náà lójú ọ̀nà sáwà yìí kó ká lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ kó fi ṣíṣe ìrọ̀ wa lọ́rùn kó dẹ̀ gbà lọ́wọ́ wa kó wá ṣíwá ní àmàlìjẹ́nà kó má ṣíwá lọ́mọ náà akẹ́rẹ́ wa káàbọ̀ sí ìjókòó tafsir wa lónìí nínú suratul Sajdah ilé tí a bẹ̀rẹ̀ ní àná àbí ọlọ́run ọba kójọ gbogbo ilé ìtàǹbára wa sọ yìí kó bá ní àìbádà fáwà tàǹsọ́ kó bá ní àìbádà fẹ́ yìí tẹ́ iná ń gbọ́ tẹ́pẹ́ síbà sí ò bá sí àbàbá wá nílẹ̀ yorùbá ní kò sí síbà lábẹ́lá ẹ̀ṣùgbọ́n síbà sí náà bá wá sí síbà lábá lóhun ọ̀la sójú wa síbà sí náà ni tẹ́nìkan ọba sọ kò sí sáwà kan fẹ́ gbọ́ tó bá gbọ́ wọ́rọ̀wọ́rọ̀ nìkan náà ló bá wà lórí ayélujára tí gbogbo wa ń gbọ́ náà à ní choice yẹn náà lámà rùgbọ́n tó gbájùn ṣùgbọ́n tí bàtínà bá wá sí táwọn náà bá ń sọ bá wa tẹni tí ń sọ gbọ̀tẹ́pọ̀ nìkan ló ń dá sọ ló tún dá gbọ́ àdúpẹ́ fọ́láwọn bá tó ṣẹwa lẹ́ni tí ń rí sọ tó dẹ̀ṣẹ̀ náà lẹ́ni tẹ́yìn náà láǹfààní àtàwà àtẹ́yìn kọlọ̀kọjẹ́ kí àjọṣe oríire yìí láṣe kalẹ̀ kó wá ràn àwọn ọmọ wa kó tún dá fáwọn jù wa lọ kó ràn àwọn ọmọdọ́mọ wa kó tún dá fáwọn jù wa lọ lójú ọ̀nà ẹ̀sìn àti lójú ọ̀nà ṣẹ̀mí àlùbáríkà ìtí fi máa ń dúpẹ́ pé mo ráyé wá mo ọ̀run ṣe أبي الله ما كنت أقول بأني عبادة فواه الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام الله بارو يا رأي لنا القرآن أتمشي ووري وجاء كما قوم الله وبعدين شاء الله وبعد الدواء àwọn àrà tó ń dá díẹ̀ nínú ẹ̀ sórí ẹsẹ̀ tí kẹ gbọ́ Allahu alladhi khalaqa samawati wal arda wa ma bainahuma fi sittati ayyam ọlọ́run náà ọlọ́run tí òun dá sánmà òun dẹ̀ tún dá ilẹ̀ wà máa bẹ̀ iná hùn máa. Àtẹ̀sí bẹ nínú sọ́mà àtìlẹ̀, gbogbo nǹkan náà pátálá lókè délẹ̀. Ìtàdí ẹ̀ṣá. Ọlá ní òun dá wọn kan yìí láàárín ọjọ́ méje. Ẹ̀fí láàárín ọjọ́ mẹ́fà, sísítàtì àjáàlì. Láàárín ọjọ́ mẹ́fà ṣe monday friday saturday sunday bá ṣe ń ká ṣe bá ṣe ń ká ọjọ́ yìí ọjọ́ ayé yìí nígbàtà gbé jẹ́ mẹ́fà fẹ́ ká àwọn ní láti jọ monday lápẹẹrẹ àbí sunday tó jọjọ́ àkọ́kọ́ torípé sunday lọ́jọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ ṣe sunday monday tuesday wednesday thursday friday ṣe bá ṣe ń ká yìí náà ni àbọ́ yàtọ̀ síra wọn ìbéèrè àkọ́kọ́ nìyẹn tètè rẹ̀ ń bọ̀ akẹ́yì nínú bẹ̀rẹ̀ ni wípé ah, ọlọ́run bá fi ọjọ́ mẹ́fà ọlọ́run fi dá sánmà àti ìlàtíntí bẹ nínú méjèèjì ṣébí nǹkan ń ṣe pọ̀ tó yìí ṣó dẹ̀ pọ̀ síbò ṣá èèyàn fẹ́ kọ́lé ẹyẹ kan amọ̀yẹ day amọ̀yẹ week amọ̀yẹ month amọ̀yẹ years nígbà mi tó

àwọn oníṣiríṣiríṣiríṣiríṣiríṣirí irúgbìn tí kan òjò kan ṣe láàrin ọjọ́ mẹ́fà iná ní gbogbo ẹ̀. ọ̀lọ́kọ̀dẹ̀ kọ́lọ́kọ́nà sàmáwàtí wà lárúbọ̀ wà máa bẹ ináhùn máa fi sítàtì àìṣàmì wà máa máa sànà mílògbò. aláàrin ọjọ́ mẹ́fà iná lòun ṣe wà máa máa sànà mílògbò ọ̀rọ̀ gbọ́dẹ̀ wá rẹ̀ wá gbàtà ṣe tán sí nínú ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa máa sànà mi lògbò àwọn là ń ṣiṣẹ́ láyé tó yẹ pé ta bá ṣiṣẹ́ tán ààrẹ̀ wá ẹlòmíà tún máa lo àwọn béèrè lè ẹlòmíà tún lọ oríṣiríṣi nǹkan gbélúra kó ba lè rọrùn sùn ara ríro ẹ́ tẹ́lẹ̀mí bá tún ṣe wàhálà mí afẹ́ ẹ̀dọ̀ 24 hours lójú kan ẹlùmí aláàrùsọ títù lẹ́yìn wàhálà ọlọ́run bá lòun ṣe gbogbo eléyìí láì nípun lọ́wọ́ ẹnìkan kan nínú kò dẹ̀ rẹ̀ wọn ọlọ́run kí wọ́n gbọ́ ìpùsẹ̀ léyìí ní ìtí wọ́n ti ń sọ tẹ́lẹ̀ lọ́dọ̀ sí ẹ pé ọlọ́run bá dá sánmà àti ilẹ̀ àbójá ilé ayé láàárín jọ́ kẹfà ó wá fi jọ́ kejì ìsinmi ìsọkúsọ ọ̀rọ̀ ni ẹni tó bá rẹ̀ ló ń sinmi ọlọ́ni wà máa mọ́sàná mílògóbi wà máa mọ́sàná mílògó ọlọ́run ní kò rẹ̀ wá o kò ọba o ọjẹ́ fíìdì kankan ló fi dáma kan yẹn ló fi dáwẹ̀ náà ló fi dá gbóhun tí ó wà nínú fún

alama pariwo sọ̀rọ̀ tọ́nà fún ọmọ jẹ́ ìsàbà bukata bí a káàkọ́ mi. Ọlọ́gùn lẹ́bí kọlọ́kọ́ sàmà wà tí wà lárúbọ̀ wà máa bẹ̀yìn náà máa fi sítàtì àìjá. Ọlọ́run tún kan pa oúnjẹ mẹ́fà ló fi dá gbogbo ẹ̀sẹ̀. Ọmọ sàwà àìlàlẹ̀ àrùn. Ẹnigbà tó ọlọ́run wá já àwọn kan yìí tán. Ìsàwà àìlàlẹ̀ àrùn. Òun wá sẹ́pẹ̀sẹ́pẹ̀ rẹ ọlọ́run ọlọ́run bọ́ sórí àlẹ́ àràṣ ṣe òun ọlọ́run báwo lọ́lọ́run ṣe tẹ́pẹ̀ẹ́pẹ̀rẹ̀ ọlá alẹ́sẹ̀wà màálù kíyàn fẹ́lá tó ní kálukú wá mọ̀ ní bó ṣe tọ́ tó ní kálukú láti fẹ́lá ọmọ náà máa fẹ́lá sí igbá yàyà rẹ̀ òun náà rùpa yọ ọlọ́bà lòun jẹ́ bíbi lórí kínkínní lójú títí wá ṣùgbọ́n tóbi lójú títí ẹ̀ onye náà máa fẹ́lá fela ninu ya re rẹ̀ o náà ma nọsẹ̀ ìyá tó máa fi ilẹ̀ tí kì máa ṣe gbogbo ìwọ̀n àti ọkọ rẹ̀ bá jẹ́ ọjọ́ lóyún fúnra wọn ṣùgbọ́n wọ́n yọra wọn lójì jọ ní àjọsọ á di ọkọ ẹ̀ bó ṣe ń jí lọ bó ṣe ń jí bọ̀ rí o ó tún ti yẹ́rẹ́ sírí ó tún mọ́ yìí nígbà tó fẹ́ yọ́ bí ó ó tún lè jọ pùpà ń bí èyàn tó rí bá ibi tí lé ó lè bí ẹsẹ̀ ní àgbórí ẹ̀ pé Allah ọmọ yẹn fẹ́ láti tó wà ẹni ọ̀ Allah oníkàlùkù náà máa fẹ́ láláyé tí ẹ̀ náà tó oníkàlùkù náà bá kọ́lé àbọ́nẹ́ntí ilé oní àṣebìkan tó ń jókòó sí orí àga tìmùtìmù àwọn bàbá náà ní àwọn alámúkàlà ilé ìtọ́wà àbíkíra tí ẹ́ agbántara wọ́n tí ní kan náà báyìí yàtọ̀ ságbántara àwọn na tún máa mú yàn wọ́n jókòó sórí ẹ̀ báyìí agbàgbé tó máa ń pèrò ilé yẹn nígbàtà wà lágbélé amùsíà amùsíà náà bàbá ń pè <laughs> الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ونكال قلوني انتم فلا قرية ثم سوى على العرش آية سوائنا في جوا في لهمي أبجا في أباني قدا èyàn fẹ́ lè gbàgbé páyé nìyàn jíwà tó bàmí lọ wá tún jẹ́ àfihàn òun náà tún kí ọlọ́run pé Allahu ah ẹlẹ́ ìgbé àmì tó ń mìọ́ nígbà tó bá bẹ́lẹ̀ ẹ̀nà nínú ọlá àti ẹ̀ náà ẹ̀bọ́n náà ló ń ṣẹlẹ̀ láàárín Balikis àti Sulaiman níjọ́ kìíní àná kí ló ní láyé tó ń jọ ẹ lójú ó débi tẹ́lẹ̀ omi ìlú rò pé wọ́n ní nǹkan ọba débi tẹ́lẹ̀ mi náà ní tiẹ̀ sí ẹnu ayà ẹ ìtẹ́lẹ̀ mi tiẹ̀ ìdíwọ̀ tiẹ̀ ní tó ń jọ ẹ lójú yìí ṣe bí wa ni ibi property àwọn aráàlú ni wọ́n náà ló sopọ̀ mọ́ra àwọn kan abọ́lá ń lé làwọn àwọn òbí tí wọ́n ọlọ́rọ̀ ni wọ́n látànà àwọn tó bá àwọn ọmọ tó bá owó ìṣèlú kọ́nà àwọn fi ń di ọlọ́lá fi dọlọ́rọ̀ àwọn ọ̀dà wọn àdúgbò wọn kan ha náà tó wá jẹ́ fàájá ovádù gbogbo tí wọ́n há ń bẹ̀rẹ̀ pé wà tó ní kálùkù calculate tó ń gbà ń bẹ̀ wọ́n ti bí 5,000 ọwá rí pé òun nìkan ṣe tó wà nínú pákéjì tí wọ́n há nípa tí ibò mí nígbà tó ní kálùkù ń tú ẹrù ẹ̀rù tó gbé délé ọwọ́ àrùn ìgbọ̀ pápá tẹ́ bá ń gbé orí lọ sí ìdímọ́tò tẹ́ mú dẹ́rẹ́bà dání ọlá ju ọlá lọ ọlá táyé lélẹ́yìn tó ń dà wá láàmú tó torí ẹ̀fẹ́ ṣe rẹ̀ léṣe lọ́nà torí ẹ̀ṣẹ́ lọ. bọ́mà sàwà àlàáṣì. ọlọ́run ọlọ́run ọba òun fẹ́ látórí àlàáṣì òun ọlọ́run. màlàkùn àwọn fífẹ́ látàrí láyé òní tà ń sọ yìí fífẹ́ látọ́lọ́run ọba kì ṣe ń taari. kò wà fi sí akọ̀gbọ́dọ̀ bà bẹ́ẹ̀ yìí òní bẹ́ẹ̀rẹ̀ tárakùnrin kan wá bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ máa ń jọ náà níjọpọ̀ halkọ̀ gbé á ah, ìṣàlàyé fún wa báwọn ṣe fẹ́ ọlọ́run ṣe

ó fi béèrè kú béèrè ó fi bí àdádá alẹ̀ wasu'alu anhu bid'ah aláwọn bá lọ sẹ́pẹ̀sẹ́pẹ̀ rẹ̀ ọláhun rálàkún mi sẹ́nì kan kò tún sẹ́lò míì má. Nígbò ní yìí. Lẹ́yìn wọn ọlọ́run kò tún sí. Míhùn wọ́n lè ṣe wà láṣàfihàn. Sálágbà alẹ̀ kan pé ilẹ̀ dóòyì káàyàn. Gbogbo ẹ̀kọ́kú ló mo ṣù. Ayé fẹ́ sun ni. Ayé a máa fẹ́ sun nígbà ni. Nǹkan atójú sí nígbà ni. Èèyàn adájókòó gbà mí, èèyàn á ronú. Eléyàn kan déédéé gbà mí múdù yàn kọ̀ dédé chéjì gbà ní gbogbo tó lè fi pàrọ̀ mí rẹ̀ tó lè pa bẹ̀lú jẹ́ iye rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ tẹ̀kẹsẹ̀ bẹ̀rẹ̀ tíṣàs káàlù bẹ̀rẹ̀ tíṣàs káàlù lọ́ṣàrà láṣẹ́ná fílà kọ̀bẹ̀rẹ̀ sí ṣàjúà ma ṣàskáàlù ma tìláwà tó máa alùkùránù ká yẹ ló fi ń lórí jù ọgbọ̀bànújẹ́ gbogbo tó dẹ̀ láàmú yẹn mújú ẹtú tí ò dá yẹn sísẹ̀mọ́ tí ò nọ́mà yẹn ọfọ̀rí kò bẹ̀rẹ̀ sí wà ókè ọkàn rí sí fàwọn atẹ́gùn dùnú kan nínú ọkàn yẹn inú ẹ̀tọ́ bàjẹ́ ní àjẹ̀mà dídé yọjú wọ́n náà jẹ̀mà rí ká ah, pẹ̀lú pò lówó lọ́wọ́ ní ẹ̀dẹ̀ ń dùn ah, torí pò olọ́lọ́run ni màlàkún mi ń dùn afẹ́lá tàtàbà kẹrù kò sẹ́ni tó lè ra a máa fi àjẹ́ àbójú ẹran máa bú ọlọ́run ló tó ní ìgbà kalẹ̀ afẹ́lá tàtàbà kẹrù àwọn àdúró ń jọ yẹn ma fọ́ ma lójú kí ah kọ́lọ̀n káàntí mi kò lè tó yẹn àti mi náà ti jẹ́ mi síwájú àwọn náà mọ́pá tí wọ́n kó sẹ́mà bẹ̀lọ́n kọ́lọ̀n kó bá kẹ́ wọn fọkànbalẹ̀ ṣe gbọ́ ṣe báyìí ṣá ṣe báyìí ṣe báyìí láti máa fọ́ ọmọ ni ọ nígbà tó bá ti yíṣẹ̀ padà mo pàyẹ bẹ́ẹ̀ ṣe onítẹ̀jọ́ máa fi ṣẹlọ́run fífọ́n abẹ́ ṣe pàtí ẹ̀ẹ́n wọ́n bẹ organize ilé yẹn kò sẹ́ni tó lè ra ní kalẹ̀ kúrò nínú ìṣòro olùmọ́ bí ẹ́dì yìí màlákù màlákù túkù lè ṣe ilé ìbéèrè ni látọ̀dọ̀ ọlọ́run olùmọ́ bí ẹ́dì yìí màlákù túkù lè ṣe ìhòwàwà Ọlọ́ọ̀bá níta ni kápa gbogbo nǹkan bẹ lọ́wọ́ rẹ̀. Wọ́n wà yóò jí rù. Tàlẹni tí ń darí ayé, tàlẹni tí ń darí ọ̀run. Aláyòjá àwọn alẹ́ yìí. Tàlẹni tí nǹkan kò darí tó dẹ̀ ń darí gbogbo nǹkan. Ààrẹ wa ọlọ́ọ̀bá ló Ọlọ́run ló ń sọ ló wà lórí ààrẹ wa àbọ̀ ló wà lórí gọ́ọ̀nà wa

àbí táwọn alágbàkó ẹ̀dẹ́ èèyàn kan láyé tọ́lọ́ fẹ́ mọ̀ ọmọ fi ṣàdánwò fún ni tọ́ bá fẹ́ rán wá báyàn apá ilé yóò ká o apá àwọn òká o ààrẹ àwọlé wá bá ààrẹ gbà mí lápẹẹrẹ ó wọ bá túbù kó lọ gbomi sára àbí wọ́n tún máa rẹ̀ rẹ̀ ni àbí wọ́n máa rẹ̀ fún gọ́ọ̀nà ni àbí wọ́n máa bá ni ọgbà ẹni wọ̀nyí náà ni wọ́n ń ṣe gbogbo táà náà ń ṣe yẹn

ṣùgbọ́n tá àṣírí bá ti bò ọlá máa ń bò àṣírí oríṣiríṣi nǹkan mọ́ni lára ṣèbóṣì ló jẹ́ kí tó pọ̀lọpọ̀ wá hàn síta sáà ń ṣe kàtàtàyé sáré rí ẹ̀dá ń wúkọ́ tán sáré mà ẹ̀tọ́ bá ti ń fẹ́ jẹ́ onírú

yọba máa sọ̀rọ̀ á ní ibà máa ráṣọ́ àdìbítà àti máa ráṣọ́ mọ́lá ti máa ráṣọ́ àwà yìí máa ráṣọ́ bì kan màlàkún mi dúnìí mi wà lè ṣe wà láàṣàfi ìní àfàlà àtàtàkàrún ọlọ́run bá ní kò sẹ́nì kan tó lè gbani kalẹ̀ lọ́dọ̀ ọlọ́run abẹ́ ẹ̀rù òjìlẹ̀ ní afẹ́lẹ̀ tẹ̀sẹ̀fẹ̀ kẹrù ẹ̀ẹ̀rà òjìlẹ̀ ní ẹ̀ láròjìlẹ̀ ní ẹ̀rùnú ni yóò rí àmọ̀wà mi náà sàmà rẹ̀ àwọn tó wà nílé ya ti máa gùn a ti máa gùn kí ló ń gùn ẹ́ àfàlá kẹrùn-ún àfàlá jàjàdà kẹrùn-ún ọkùn tó ń gùn ẹ́ tó ń lákí mọ́tò ẹgbà tó fẹ́ lọ sùn kí ló lákí ẹ̀kùn ìwọ fílẹ̀ ṣe bó ti gbójú lóògùn fògùn iṣọ́ ogun tó ń gùn ẹ̀ ìwọ sí mọ́ ilẹ̀ kúmọ́sù ẹ̀lẹ̀ ṣíbánẹ̀tì ilẹ̀ lọ́sùn bẹ́ẹ̀ ọmọ pa àwọn kan wà àwọn máa ń jáde jẹ́ ẹ̀fọn ni kó tó bojú ọ̀rọ̀ bá wá ṣẹlẹ̀ láàrin àtẹ̀dẹ́ èèyàn a máa wá halẹ̀ lórí gbogbo pàǹtí tó kó sílé ó ti jọ́ lójúkú dànù kìtì ẹ̀yà wà lẹ́nu fẹ́ni tí ó tẹ̀ ṣe Islam ìwọ́n tó wọ́n Islam bójú tó tó wá ní gbogbo jàǹkárò wọ́n nínú kọ̀rọ̀ yàrá wọ́n dúró pẹ̀ gbogbo pàǹtí lókún nú ẹ̀ Ọlọ́nà ẹ̀ láròjìlẹ̀ ní kẹfàrà sọ́dọ̀ ọlọ́run. Yùdábí wùlẹ̀ ọmọ ọmọmìnà sàmà ilẹ̀ ọrùbí fún mayá arújú ilẹ̀ ìfì ọmọ ìkánà mi pọ̀dà arúgbó alifásánà ti mímá tàrùtò. ìbéèrè ta bèèrè lẹ́ẹ̀kan, ẹlẹ́yìn náà ti jẹjáde nínú ayẹ ilé ìta tó kàyí ọlọ́run bá lóhun ọlọ́run ìdábìnrin ní àwọn ọ̀nà ń darí àlámàdé àwọn ẹ̀dẹ́ èèyàn mínà sàmà ìhìlà àwọn ọ̀rọ̀ iná àti ibi tó tò dé lónìí ibi tó lọ́wọ́n fẹ́ kó sì dé ni ìdábìnrin ní àmúrà ìdábí olè àmúrọ̀ ọ̀lẹ̀ fagidi àbí gbogbo gbogbo ọpọlọ tó ní fi ìdábí olè àmúrọ̀ mina sama ilẹ̀ ọ̀rọ̀bù torí ẹ̀ kí yàrá pé mo bí màá lè ṣe ọlọ́run tí máa ń bá ní ṣe ṣe ó kọjá ń ṣe gbogbo ọpọlọ

òtúgbàbí òtúgbọ̀n òtúgbọ̀n yọ òtúgbọ̀n yọ òtúgbọ̀n nẹ́tì wọ́n bí ó kọ̀nẹ́tì wọ́n ọlọ́run bẹ̀ẹ̀lú méjì àyàkúyà dé kandidati apc pàdé ẹni ó ti lọ́bẹ̀ kalẹ̀ lọ́dọ̀ ẹ̀ kandidati pdp ó ti dọ́dọ̀ tiẹ̀ náà ti adc ó ti dọ́dọ̀ tiẹ̀ náà ó ní ẹ̀wọ̀ àfikátà tẹ́tẹ́gí ní ẹjẹ́ káwọ́

mi ò lè ṣe gbogbo wà láàgbó ẹ máa wọ́n títà Allahu Akbar ìwọ́dẹ̀ jẹ́ rẹ́gísà kọ́mpìn bí oríṣi mẹ́rin different different names òforúkọ ìyàwó ṣe kan wọ́n ìzí kúkà lẹ́yìn sayon kí so ta ní lẹ́yìn sayon sí ìdòfin rízi kí ilẹ̀ ànábò wà rízi kúkà arìsìkí rẹ̀ ráyé lẹ́yìn sayon kí so ta ní gbogbo ṣẹ́yìn àti ẹfẹ́ dà láyé lẹ́yìn sayon kí so ta ní wà rízi kúkà lẹ́yìn sayon kí so ìtẹ́ni àtàání láyò kéfùrù tóró lọ́ra ó lágbájá Àrin ìsìnkú káà kò ní kárùsù kí ẹ máa tù ẹ lọ́wọ́. Lẹ́ìdà ìhàn kí sọ̀rọ̀ ìtàání. Torí pé wò tètè dé wàhálà, àwọn kan ti tètè fi àárọ̀ kùtùkùtù bẹ̀rẹ̀ wàhálà yẹn kò túmọ̀ sí pé wọn náà tètè jára mọ́ ni káàdùn tètè jára mọ́ ni bá máa rí báyìí rárá. ọ̀rìn dẹ̀ láìkí wàhálà ìjọ̀gbọ̀n kò ń sùn kò ń wo ọkọ rẹ̀ ṣiṣẹ́ twenty four seven ni kò ní kó níjẹ́dẹ̀ ẹgbẹ́ ẹ̀ lọ yorùbá yorùbá parí ọ̀rọ̀ ó wá fún kí yorùbá wá lò ó kìràkìtà dọ́là ọ̀lẹ́ ìsáyẹ̀ sí dúró wọ́n ní ká ṣiṣẹ́ bí ẹrú kò dáńkán fèrè zìkí ilẹ̀ ànágó. Torí ẹ̀ náà lẹ́lẹ̀ yóò fi rọ́mọ̀ ẹ̀ní lékéwú. Ìdámá. Kọ́sù tó máa jáwó ló ti ṣèwádìí lọ́dọ̀ àwọn tí wọ́n kàwé. Ìdámá. Kọ́sù lọmọ ẹ̀ní ni. Ṣé

ẹ̀rọ àwọn tó wà ní gáràjì táwọn ṣàgbèrò wọ́n ti clear sí wọn sọ yé báyìí àwọn bọ́ọ̀sì dẹ̀ máa gba báyìí mọ́tò dẹ̀ máa wà máa gbé ẹ tó bá kàrà gídá wọn á pé mọ́tò tó wà lọ́nà pé máa bọ̀ ìró wà o ṣùgbọ́n yóò ní pléènì tó fẹ́ gbé ó dẹ̀ ti gbowó ó máa wọ́n yà àwọn ẹ̀dùn wọ́n já kulẹ̀ bó ṣe fẹ́ ní dán fún ẹ pé hòtẹ́lì tẹ́ máa dé sí kò jìnà sí haram ó wà tẹ́ kébù irọ́ ní o ah! nǹkan ṣẹlẹ̀ láyé àwọn ẹjá mẹ́kẹ́ owó iná já ní túláàsì kí dé ọlọ́ọ̀lọ́n lá ní ìwọ̀n ó lè wọ jáṣọ sáà náà wọ ìlọ aṣọ náà ló máa wọ ìdámà fún dáa tàníwà wọ dákọlẹ̀mí ìrìnkọ̀lú rìn ìwọ́n náà máa jọ tó bá ti yóò parí ò lè jẹ lórí mojú àti ẹ̀dà mú ìdámà fún dáa eré kí ló ń sá tó wá ti lórí ìrìnkọ̀lú rìn tó wá ti yáyọ ọkọ̀ tó ní tẹ́lọ́rùn láyé àwọn táwà máa lè kú dúnìyà àṣàwà hàn máàlìkù dúníyà sáwà ọlọ́dọ́lọ́n bá ti ní kó ní kálukú jikí kíní ìmú wà dàbí bílíọ́nì àlójú ara ayé ni yí tàjírí ẹmọ́ fáwọn èèyàn ka káwọn èèyàn máa mọ́ tó wọ́ọ̀dì tó bá ti ń rojọ́ ah, nǹkan ní máa tó jẹ́nẹ́rálì pé ah, àwọn èèyàn

tí wọ́n kọ ma wá kọ̀m̀plẹ̀ ẹlòmí àmọ́ ọmọ ma wà kísà torí kan ṣálẹ̀ àtìsì ẹ̀yí náà ṣá eṣẹ́ pè fún rẹ̀ alára ló ń gbára gà yáhàzábùhùmù lè jáyé lọ ọ̀gbẹ̀ni yá àmìnà tààbùfì tààrífọ̀hùn bèsè máa hùn ọ̀rọ̀ àti ọkọ̀ ẹ̀yí ọlọ́lọ́pọ̀ aláàrùn náà Ọlọ́run ló kọ́ wa láti rẹ̀ nínú Al-Qur'ani. Yahsabuhumul jahilu aghniya. Ọlọ́run bá ní yahsabuhumul jahilu aghniya. Àwọn aláìmọ̀ká wá rílẹ̀ kúnnù tó mọ̀ bá ara ẹ̀ tí ó jẹ́ ìrìdọ̀ sí a máa rí ní èrí pé àwọn àtúkùn náà lówó lọ́wọ́. Iná tààfùfì. Ẹ̀mìnà tààfùfì torí kó rọra mọ̀ bá rẹ̀ wẹ́ráyé ká kò kọjá yìí ẹ̀ kò ṣàṣejù kò ṣàrànjọ́ràn kò máa ah, tẹ́bàdẹ̀ náà aṣọ bí méjì tẹ̀lé fún kí ló tọrọ fún يحسبهم الجاهل أغنياء من التعفف Sọ̀rọ̀ yá yọ̀ pọ̀ náà mo mara ọ ní sùúrù, ó ní farada. Ta'rifuhum bisimahum la yas'aluna an-nasa ilhafa. Ọlọ́nà ẹ̀ ti rí lójú wọn pé àwọn eléyìí ọ̀rọ̀ yọ, ó fún wọn, ó fún

kó tó dé wọ́n ti àtúwà pòṣe kó tó dé wọ́n ti gbé sí ẹ̀ ọgbà tó ti máa tó dé bí tó ti ọti gbé sí à wà tó ti máa wá délé ó ti pọ́nù ó ti dọ́nù kalẹ̀ sí pé ibi tí wọ́n lẹ́pá lé ìyáwá ti Ìfẹ́ máa kún tàbí kọlì bí kọ̀nà ẹ̀yìn. Wọ́n ti dà sí ní ìdílá ìdí ká ní tẹ́lẹ̀ ọ̀nà. Fáńtà wà máa lè kó dùn ní àzàwà hàn. Tó bá ti ní tẹ́lẹ̀ ọ̀nà tó ọ̀nà ìdọ̀tí tó ọ̀dẹ̀ ká ọjọ́ rà. Fáńtà wà máa lè kó dùn ní àzàwà hàn. ti

ṣùgbọ́n pàtàlù mi bá máa wọ́ rẹ̀ ńlẹ̀ báyìí àà ah, kódà ẹni tó lọ́bìlọ́bì ẹ̀ tó ń tọrọ wàláhì ó lè jẹ́ lóòn ló fi ló jẹ̀lẹ̀ ó gba owó ló já gbèsè kún ọrùn ẹ̀ jígan jígan ẹlòmí wọ́n máa ń rẹ́ǹtì aṣọ lọ sí pàdí ọmọ àrùgbà aṣọ lọ́dọ̀ ọ̀dẹ̀ agínínà kan aṣọ aláṣọ àwọn kádẹ̀ rẹ́ǹtì ṣé kìí ṣe abẹ́kùtà ní pàdí yẹn àná arára ìkòròdú ni ó ṣe ń dá ẹni tó dáṣọ yìí àbẹ̀bẹ̀tàmì náà wà bàbàdùwà wọ́n ń já mọ́tò wọ́n á tó la áyà mọ́tò ó ní mọ́tò ẹni mọ́tò ilé yóò fi tòde tí mo ń lọ yẹn ó tún kó bá rẹ̀ ó tún lọ gba mọ́tò olówó ńlá ó lè jẹ́rọ àwọn èèyàn bẹ́ẹ̀ na àwọn tó ń pàdé tó fi rò kó bíyá báwọn olùjẹ́ ṣe wáyé. wọ́n máa ń rún sí kọ́líkọ̀nà yàhàyà àzíza ọ̀dẹ́ àzíza náà kó bọ́ lọ́wọ́ ẹ̀ níjọ́ tó bá ní nǹkan ló ní àwọn kan wò bí káwọn náà nírú ti ẹ̀ n tó ń ṣiṣẹ́ ni pé ò yájọ ọkàn ò nítẹ̀lọ́rùn ò pípẹ̀ ṣe. kọ́lẹ́kọ́lá àtàtà àkàyà ṣayá. bẹ́ẹ̀ tọ́rọ ń bá fún ní ayọ̀ ọkàn eléyà tó ìṣẹ̀mí tó dùn. àti ìzánà kó ti kọ́dé ṣàǹsà àṣàǹdà. a jẹ́ ní ìjì láwùjọ. wà máa ń kọ́dé àṣà bí tọ́mà ìṣàyẹ̀bẹ̀ kọ́. ìgbẹ́ni tó bá ti jẹ́ pé kó ṣàtọ̀rọ̀ كل نفس مسلوبة لإرادة ذليل النفس مسلوبة لإرادة Akọ̀ wa sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ni yẹpẹrẹ lọ́dọ̀ àwọn èèyàn, tírípẹ́ aburú bẹ̀ ni pé ọgọ́rọ̀ àwọn èèyàn tó sàṣírí ààrẹ fún yìí, wọ́n ń wẹ lókèrè tẹ́lẹ̀ ni, wà lọ jára ń kí ààrẹ lójú wọn, wọ́n dẹ̀ ní tọ́fẹ́ ṣí sí. Ọkọ̀ ń gbà ṣírí ẹ̀, wọ́n ló bó ṣe ti wá sọ yẹn ojú àmà wá tí wọn ara máa tì ẹ́ sẹ́fẹ́ àti ti sàjírí ara ẹ fún ọ ní ìmọ̀ lójú ẹ̀ tó bá ti fẹ́ sọ̀rọ̀ bá àti gbé ọ̀nà tó máa wulẹ̀ ah, ilé ti rí mi tán ah, ilé náà ti rí mi tán ọ̀rọ̀ awáṣòro sọ lẹ́nu ẹ̀ rúpo ti wọ́n rẹ̀ lójú wọn bùkátà kẹ̀rẹ̀ rí tó gbé lọ bá wọn kò bíá kódà tẹ́lẹ̀ mi lọ́rùn kó lu àwọn àsìkò láti máa fi tọrọ bára joko lásìkò ẹ̀rá ti fi jókòó máa bí ọlọ́run ọba lọ. Fẹ́lẹ́wọ́jú bá ní dúnìyà fẹ́lẹ́m àròfin ìhìnmọ́ ti wá mọ̀nà gọ́dá wà ní bókó lómìnira ìhà bìhì. Ilé ló wà láyé o. Níbo ní kálukú wa náà bìlọ́ǹgì sí? Kó wa náà mọ̀ ibi tó ń bìlọ́ǹgì sí. Ibi tó bá bìlọ́ǹgì sí ò dá nínú táǹkà lẹ́yìn. Bí àǹfààní oṣù Rọ̀mọ́dọ́ ní àdúwà sí i. ti àjọ ó sì ń dá báyìí kò dá kíyàn fa àwọn ọ̀wà kan lọ́mọ kò dá àwọn ọ̀wà kíwà kan tó bá wà láàrin èèyàn kò dá kọ́ wọ́n jogún ẹ̀ lọ́wọ́ ẹni ẹlòmí ní lè pọ́ mara ìpè tó ní mú ńlá ẹ́ kò mọ́jú kò mara gbogbo bá ṣe tún sọ ah, àwọn ìyá tó máa dágbọ́gbùn ní ìkà tó kúrẹ̀ gbogbo dáṣe ẹ̀rọ fàláwàláhì máa fi láàáyé ṣe ẹ̀kọ́ ìrọ̀ fàánù kò tó rí kan nínú ìṣẹ̀mí tí èyàn lò láyé alátúnlé ìdádáàbà lẹ́hàyàbò láti yàtí púpọ̀ sí jìjú a ní ọmọlúwà bí kẹ́ ọ̀n lò yẹn bí ó yá kí ló wà ńlẹ̀ ó yá kíyàwó rẹ̀ máa jẹun báyìí ojú àti wọ ẹja ní ọbẹ̀ ìyàwó rẹ̀ ah ìyàwó rẹ̀ ó ti tọ́bọ̀ ah ṣe mi fọ́kàn lọ́wọ́ ẹja ní mo ni ibi tẹ́lò bí wọ́ ti dé ojú a máa ni a máa jẹ́ kí nǹkan ní ṣe bí ìgbà tó ti yó ṣe bí ìgbà tó ní ìdí ẹ̀ ó tọ́ lọ bùkátà sí nǹkan yẹn o ṣùgbọ́n pánú kò ṣe bí ìgbà tí ẹ pé eh, ó ti wà ókè kò sí nǹkan kan ó dá bẹ́ẹ̀ kíyàn kọ́rọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ àwọn ní tọ́ bá bí ní èèyàn máa tún tún rẹ̀ bí èèyàn tún rẹ̀ ń máa ń yi lọ́pọ̀lọpọ̀ gbà yí pé ọ̀pọ̀lọpọ̀ òbí tò ní òbí kọ́ kọ́dà àwọn òbí mi lónìí àwọn ni wọ́n ti ọmọ kó máa tọrọ owó lọ́dọ̀ àwọn ń wọn lọ́dọ̀ àwọn brothers wọn lọ́dọ̀ àwọn sisters wọn lọ́dọ̀ àwọn àlejò tó bá wá kí wọn ti ọmọ fi gbá bára nǹkan burúkú ní tẹ́ ẹgbẹ́ kọ́ àmọ́ yìí tó yẹ pé láwọn kan tó bá fún àwa ní nǹkan ọ̀ àfikò tọ́jú ẹ̀ táwọn bí ẹbí máa rí ìmí ìgbà pàápàá tó bá ti bá ẹṣí kóló oníkálukú wà lá ní kóló àsìkò ọdún náà máa oníkálukú já kóló ẹ̀ àwọn míì kóló alámọ̀ ni a máa bẹ́ fọmọ́lẹ̀ ni tí wọ́n náà máa bẹ̀rẹ̀ sí ká wọ́n náà máa sá eré rí pé mo fẹ́ kó ayé ń fọ báyìí àwọn kan sì á dálẹ̀ ẹnikàlùkà máa sáré jà máa sáré jà máa kà máa kà máa tó mára wọn Allahu Akbar ó tán fún ẹniyẹ tán tún fún ẹniyẹ o kìí ṣe pé tó lọ tọrọ ẹ o ṣùgbọ́n nìsìn kò sẹ́kọ̀ọ́ yẹn mọ́ fáwọn ọmọ rárá rárá gbẹ́yẹ kò bí tó fẹ́ kọmọ lẹ́kọ̀ọ́ ọmọ náà ti rí pé bàbá òun náà fáyín bára ní màmá òun náà fáyín bára ní kò wá jẹ́ kí nǹkan yẹn kó rún àwọn ọmọ kò jẹ́ kẹ́kọ̀ọ́ àwọn àgbàlagbà tàná rún àwọn ọmọ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ àwọn òbí wọn tè ló ràn wọ́n. láàyè tó gbogbo àfá ayé náà gbọ́ ìta ọ̀yàn tó ń fà lọ gúbì àwájí àwòkọ́ ìrúlẹ̀bù mínú àyẹ̀sì alànà sàáàtọ̀ àwòmànà Ànábì sallallahu alaihi wasallam láàrín yá kó dáhájú kan mọ́ àbìlàbù. Arábìnrin kẹ́nìkan kó mú dání. fàyàtíyà bẹ̀ ṣúsì máti lè ṣàkọ́ bí aláàbàhárí kó wá gba kó lọ kó panú kó lọ kó lọ ṣẹ́ igi kó wá tà ní gbòòrò Mọ́rù sẹ́yìn báyìí kó máa gbébọ̀, alábìnrin fàyẹ̀ kó wá tà àwọn ẹ̀ṣẹ́ pẹ̀ igi tó lọ kó yẹn. Báyẹ̀ tó fàlọ́run bí Ó ní kọ́lọ̀ wá fi gbé aburúkúrò níwájú ẹ̀ táwọn máa fojú oníbàárà wò, ìjà olóore fún. olóore fún ẹ̀. tó ń ṣe àwọn ẹgbẹ́ tó fi ń bú. A subhanallah ṣe ẹ̀yẹn kọ́lẹ́jì àwọn ọmọ kí ó tó ń pẹ̀lẹ̀ ìyàbẹ́tì kọ́lẹ́jì wọn ó ṣe business halali ni ó dáadẹ́ kíyàn wá nǹkan halali máa ṣe kó ó lè máa fi yọ gbẹ́jẹ́ tó gbà gbẹ́kẹ̀lé ní pé ọdọ̀ olówó lẹ́ti fẹ́ tà ẹ̀nàjẹ́ ìbímọ ẹ̀dẹ̀ fẹ́ rọmọ ní ìwé ẹ̀fẹ́ rọmọ ní kéwú èlówà lọ́wọ́ fẹ́ fà fà tó fẹ́ tà fà tó lè tọ́lọ́run

bá ṣe ń sọ yìí náà pé aká ah, máa jẹ haram ní o àwọn ọjọ́ mọ̀ wá náà tàbí máa ní ẹ̀ patronize wá ń gbà mẹ́kànlá rí kán máa yíwọ́ síta yìí jama ìbá tó wà tó wà tó náà fẹ́ gbọ́ lọ́dọ̀ wa. kọ́ìrùlàwó mi ní ayẹyẹ sí aláǹdà. arábìnrin lè ní lóore fún ẹjú kó máa sọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn lọ. àtọ́gbò rẹ̀. nínú káwọn èèyàn fún ẹ ní tó tọrọ yẹn. àwọn mànà mo bá tọrọ tó bá fún ẹ. o ti dangbèdà rẹ lọ́dẹ̀ ní ọ̀rẹ́dì. Allahu akbar. tó bá wá tọrọ tó bá fún ẹ.

àwọn ni àbá àwọn tó wà nílẹ̀ ni mo fún yíyan ìdíkọ́kọ́ òun Torí ẹ̀bí tó ti ń gbé bí tí ò ní pọ́blẹ̀mù ó nà àlìjẹ́ náà ọlọ́njájọ wọ́bẹ̀. Ayé ìrìnà olùrúgbé òkúrọ̀ ìtòlẹ́kọ̀ọ́nà àtàrọ̀ sàlẹ̀gínà. Yẹ́rí sáà ń pè ní tẹ́lọ́rìn gangan ní pẹpẹ ọ̀rọ̀ pé yọ lọ́lá láyé. Fàṣírí túbí àti yá lè ha àmútàmá sí. Èmi náà yá rọra jókòó ti pé jẹ́ yá yọ kọ̀kẹ́ ní tẹ́lọ́rùn o. Fàlátà yàrá ní ìwádàbàbìhì. Ẹ̀rẹ́ ẹnìkan wá ní ìrìnkí wá dúró lẹ́nà náà léhùn kí

àwọn tí wọ́n ń ṣí gẹ́ẹ̀tì báyìí ọdún kọ àmà inú àwọn ẹmọ wákà wákà lóríṣìíríṣìí olúwa ọ̀gá bóyá òun náà ti mọ̀ tẹ́lẹ̀ ilé àbíkò ìdí ìmọ̀ pa àfáyí hajjẹ́tọ̀ bẹ̀ẹ̀tì nítorí àmájẹ́ sọ̀fẹ́ mi jẹ́ sọ fún wọn pè ní ni o àtọ́ àfọ́ gbàgbíjá ààrùn èèyàn tó lè ṣe irun kan báyìí fún yàn tó fẹ́ràn yàn dédédé <laughs> mi sá olówó torí ọlọ́nkọ́ Fàlàdà yàrá ní àlàbàbìhì. A máa ní kọ́ ní rí mi lẹ́nà lọ́lé o. Wàlàdà yàrá ní bìhì mùnhàmí. Ó dẹ̀ ní rí mi kémi wá máa wá pọ́ fún tó ní àbí tó jẹ́. Fàṣírí túbọ̀ ní jẹun bìlá dìrìhàmí. Ní mo bá tí wá di ọlọ́rọ̀ mo di bilọ ní àlójú ayé láì ní nǹkan lọ́wọ́ tí mo ṣe mọ̀ yìí náà. Fàṣírí túbọ̀ ní jẹun bìlá dìrìhàmí. إنني أمر على الناس شبه المليك أمر على الناس شبه المليك mo wá rìn láàrin àwọn èèyàn bí ọba bí gómìnà bí president nígbà wo ni nígbà tó wọ rẹ̀ ńlẹ̀ máa yẹ káwọn yọmọ wọ́ ti jẹ́ bíta dúkò nìyẹn. yùdẹ́bì olè àmọ́ ọmọmìnà sàmà ilẹ̀ ọ̀rùn fún mayà àrójú ilẹ̀ yìí fi yàwó mi كان مقداره ألف سنة مما تعدون Ani àwọn bàbá alẹ́ Yorùbá, ọ̀nà ọlọ́mọ́já kùkú lójú ẹni tí ò nílé rẹ̀ nílẹ́kún. Àwọn ọ̀rọ̀ táà ń sọ láti ẹ̀kan yìí, ọmọ pé gbogbo àtàwà ń jókòó yìí, ó ti ṣe mérí pọ̀ nínú wa tẹ́lẹ̀mí náà tí wọ́n máa rúgbẹ́ ah mistake tí mo ṣe láyé yìí mi tó dùn mí olùgbé mo discuss ọ̀rọ̀ lé mi pẹ̀lú lágbájá a máa ró kí bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀lú yìí báyìí nísìn pé ah the highest mistake tí mo ṣe jù ní pé mo sọ̀rọ̀ ara mi fún làkàṣègbè ah láti jọ tó ti gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí kódà ibi tẹ́lẹ̀ mi wọ́ sí de ó gbọ́ ọ̀rọ̀ ẹ olóṣù sọ àṣírí ẹ fẹ́ lómi àwọn tí ò mọ̀ ẹ́ tí mọ̀ yé ẹ tí wọ́n mọ̀ wọ́n tó gbọ́ àwọn àgbàlagbàlẹ̀ tó bá rojọ́ bẹ̀rí lójú ọmọdé sí lójú ọmọdé nìkan ni ẹ̀yẹ jẹ́ ká máa fi gbogbo nǹkan tí ò dá ti sọ́dọ̀ ọmọdé bọ́rùjọ́ bẹ̀rí lójú àgbàlagbà náà lọ́rùn lọ́rùn lọ máa wo ní <laughs> gbogbo nǹkan máa yá máa ti lọ́bá tí ó ní ṣe pẹ̀lú bí ìdọ̀tí bí ìwọ̀sí ojú afọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ agagagọ́ lọ́jọ́ samsung ó jẹ́ sánìyàn oòrùn a máa gbàtọ́wọ́ anybody tọ́bá rújọ́ bẹ̀rí lójú ọmọdé nìkọ́kọ́ tọ́bá rújọ́ bẹ̀rí lójú ẹni lọ́rùn lọ́rùn lẹ́ni ẹmà máa wú ní ẹ̀tọ́ mi ẹpa lẹ́bẹ̀ ẹni tó bá ti lè gbá kiri ẹ báyìí tó bá ti kọjá bá máa tọ́ra wọn ni ẹni tó ń sọ ẹni yẹn àìmọye mistake tó ní kálukú wá ti ṣe sẹ́yìn tàpadà wà ń rí aláìsí mistake ẹni sí ẹlẹ́mì kan tó gbé bùkátà ẹ̀lọ bá jọ kìíní àná ó ti dá fún ẹ̀jú lọ ní ìsìn àwọn ọmọ wá dùn ẹ̀ pé kí ni mo sọ̀rọ̀ ara mi fún gbà yẹn náà máa fi sọ̀rọ̀ pé ìkílé wá dì ní ìsìn tó wá ń jọ lójú mo mọ tí mo

gbogbo táwọn olùkọ́kọ́ lọ́bọ́ àtọ́ lọ́bọ́ àtọ́ àwọn èèyàn kan wà nínú ayé tí ọjọ́ ń ṣe àwọn aláṣìírí ẹni ni wọ́n o lè sọ̀rọ̀ rẹ̀ fún wọn lè sọ̀rọ̀ tí wọ́n náà fún ẹ ẹjọ́ ara yín ibi tó sọ sí láàrin wà tí wọ́n ìyàwó ò ní gbọ́ ọkọ ò ní gbọ́ tó ẹ fún obìnrin ọ̀rẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ tó bá jọ nínú àṣírí wọn kò ní gbọ́ àwọn obìnrin yìí wọ́n oúnjẹ inú ilé tí wọn wọ́n fi bo ọ̀rẹ́ wọn láṣìírí nígbà tó bá jẹ́ kọ́mọ̀ pé inú ilé àwọn bá á dẹ̀ bù fún ní kọ̀rọ̀ kò dẹ̀ ní sọ́kọ́kọ̀ ẹ̀ á kàn pé ṣóúnjẹ ní ìgbà bá sọ fóúnjẹ tí wọ́n rí á dẹ̀ rọra mọ́ ṣe máa yọ tí ò ní pọ̀ á dẹ̀ fi bọ̀rẹ́ tí nǹkan tó fẹ́ rí nílé títí wọn kọ́ ní gbọ́lẹ́ náà nìyẹn ọkùnrin láàárín ara wọn

wàlá máa lè gígé ìròrò fàmúwà àhámákò. Báwọn àwọn mi wà mú bọ̀ wá sí orin yẹn. Àmì wà tẹ́ pé bọ́ rẹ̀ ṣe ń ṣàtìgbẹ́lẹ́bà ló fi ṣàtì ẹ̀wọ̀n ìyàwó ẹ̀. Ìfàtí ìmọ̀kọ́ tó tẹ̀wà jíjẹ lílì lẹ́jọ́ mẹ́ta yìí. Ìyàwó ẹ̀ ti ọwọ́ ti bá, ìyàwó ẹ̀ ti lágbẹ́. Kíléṣe kíléṣe ìyàwó ẹ̀ náà wá tún wá lọ́mọ lọ́rùn. Kíléṣe rẹ̀ yìí. À gbogbo nǹkan tó bá ń sọ̀rọ̀. Ọ̀yá tó sẹ́ni voice note ká ah, ọ̀rẹ́ ó bá mi gan ọlọ́run tó sí kọ̀kan tẹ́. Aláàkọ̀ àkó dábò ṣe ń ṣe yìí. Ìyẹ́ tó ti rí ẹ ní ọ̀rẹ́ wọn àjò ló fi rí pé wọ́n ni wọ́n lè sọ fún ẹlòmí ò gbọ́dọ̀ mọ̀. Kò dẹ̀ fẹ́ kíyàwó ẹ̀ náà mọ bó ṣe ń lọ. Ó fẹ́ fakọ sẹ́ndì owó sí àwọ̀ ẹ̀. Ó kí ló kí láàmì jẹ́tẹ́ ní gbogbo mẹ́kànà ṣe nǹkan wà ń lẹ̀ ní ooo lọ́gbẹ́ kàmí sí fọ́pọ́tù lọ fọ́pọ́tù lọ fọ́pọ́tù ah kí ló ń ṣe mọ́rọ̀kó ti dáná ní o ah, ti dáná bọ́lẹ̀ ṣe ń sọ ẹlọ́dún ṣáàtìjọ ọ̀rẹ́ mo ti kó fọ́pọ́tù kó sí nǹkan kan lẹ̀ dánkọ́dánkọ́dánkọ́dánkọ́ ọ̀rẹ́ nìyẹn táǹkò lọ́rẹ́ ìjọ tó bá ti fi bú ẹ̀mọ̀ pé ọ̀rẹ́ kọ́ lélẹ̀ ọ̀rẹ́ rẹ̀rùn rẹ̀rùn lélẹ̀ afinisẹ̀ sí ọ̀rẹ́ lélẹ̀ kì í ṣaláṣìírí ẹni èèyàn gbọ́dọ̀ níbi tíyàn lè fara sí ṣùgbọ́n tí ò dáa ni máa wá gbé ká máa wá tójú gbọ́lé ilé ilé ilé ilé bó ṣe dọ́dẹ̀ ilé ó ti gbà lórúkọ mọ́ yá bí ẹ ṣe ń bínú tó ṣe ń fara pé mo dẹ̀ sọ fún pé wo business mi lówó yẹn ó ń fẹjọ́ sùn sásàrọ̀ sásàrọ̀ ah ó ṣe sí mi náà ah mo ti ẹ̀já kẹ́ni mi mọ̀ pé ah má ní wíkẹ́ẹ̀dì gan ìrọ̀lẹ́ ọ̀la ló ti dá fún mi tóró sí ní dárọ̀ lè dájọ́ lájọ́ lájọ́ lájọ́ lájọ́ sí yá ẹnìkan sí ìbẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ ọlọ́ta lè sọ lágbàjá ọlọ́pàá ma wá jẹ jù máà nìyó kí ni tí wá kọ́mọ̀ fún báyìí ó mọ ẹbìyàn káàkiri ní o ẹlòmí rí bóòn ṣe rí nìyẹn ìyẹn ò dáa. Zalimari wa Abuja ti rago bili saniye. Bí a bá ti fẹ́ ní ara rẹ̀ sáàkiri ara rẹ̀. Wàlá Zalimari wa Abuja ti rago bili saniye. Ó bá ti fẹ́ ara rẹ̀ wọ́rẹ̀ rẹ̀ sí hòhò. Zalimari wa Abuja ti rago bili saniye. Torí ẹ̀ tí a bá ní problem méjì kí n àná sọ̀rọ̀ kan tó ní problem nínú jọmọ́ mi fẹ́. Zalimari wa Abuja. Àgbà ó fẹ́ rọrọ̀ nǹkan ní kò pẹ́ yìí láàrin rẹ̀ bí mi rògbó pé 8 hours tàbí tẹ́ mi rògbó tó bẹ̀ less than bí 4 to 5 hours gbé kan ni tàbí rẹ̀ sí bí 200,000 naira yẹn ẹ máa ná sọ́rúkọ ẹni tó jẹ́ ẹ fàkáǹtì nọmbà kan náà brothers síbẹ̀ táwọn ẹmà rí kó lọ ń bọ̀ pé kò ń ṣe òun lórí ẹni tó wá rẹ̀ gangan ẹ má fàkáǹtì nọmbà tí ẹ̀ sí ìdájẹ́ nìkan ní bí a ká fi títí ẹ̀ gangan sí kó lè máa rà láti fọ́ra rẹ̀ múlẹ̀ rárá

ẹ máa bẹ̀rẹ̀ ń ṣẹ̀sìn. wà tó bá tí àjírí àwọn èèyàn pẹ́rẹ́ ìmọ́mà orógbò lórí tí wà gbọ́ pọ̀ gan bá lè lè mí lè sọ pọ́blẹ́mù ẹ̀fẹ́ pòun tọ̀ọ́lé

má tú àṣírí ààrẹ fúnra rẹ̀ wọ́n lọ́pàá aláṣírí èèyàn lọ́wọ́ má tú. ìfẹ́lì máa rí wà fún ṣáàfin ràwọ́ obìnrin ìsànì yìí wà láàmà lẹ́yìn gẹ́ ọ̀rọ̀ fàmọ́wà áhàmákú. tó bá tú àṣírí ara rẹ̀ fáwọn èèyàn tó ń sọ bó ṣe máa ìwọ́n ní kò kọ́kọ́ náà ló fi gbé mo gọ̀. ìbádọ́kọ̀ sọ́dí olè mọ́rú ìhìn àrùnsìn rí náà fún sí i. wọ́n tó bá lè jẹ́ ní tàkiri ẹgbò tẹnu ẹ mẹ́nu tẹnu ẹ mẹ́nu tó mọ́ bó ṣe lè kípo sí kìrìtì ara ẹ̀. sọ́dí olè sí ففتح الذي يستودع سر أبيق Ẹ̀sọ́lá ń bá ṣe bẹ́ẹ̀ á olóríire èèyàn máa ní ọ, ọ̀jọ̀gbọ́n máa ní ọ, onílẹ̀ akáyè máa ní ọ. Torí dí èyí, ọlọ́run ọba tó ń darí ayé àtọ̀run, ibi tó bá ṣe darí ọ̀rẹ́ mi àti dé lónìí, ibẹ̀ kọ́ ayé wa Má fẹ́ rẹ̀ mọ́ rẹ̀ má rẹ̀ra rẹ̀ ní ìrẹ́gbé kò lè jù báyìí náà lọ má rọ rẹ̀ pin láti pẹ̀nà tó min rahmatillah ẹ má jà kàn kúrò nínú ìkẹ́ ọlọ́run gbogbo tó ní kálukú tó ti dépò gíga lè ní dé ẹgbẹ̀rẹ́gbẹ̀rún àwọn èèyàn yóò rọ́pọ̀ àwọn lè débẹ̀ lánàá àkàmọ́ èèyàn mí tó náà dẹ̀ sáré kó ń pọ́nkè tí ò rókè pan ẹlòmí ò tí ẹ̀ du òkè kankan kó ń fẹ́ pan tọ́nà kan dédé mẹ́lòmí dókè gbogbo bí tíyàn bá wá sá eré tó bá rí dé lónìí ó wà náà kọ́lọ̀ ọlọ́run kò fẹ́ débẹ̀ ní ọ ibi tó sá eré tó rí dé àkọọ́lẹ̀ ọlọ́run ní pé ibi tó fẹ́ wà ló wà yẹn ìwọ lóòrò kó bí o nǹkan mú wájú kò sí nǹkan tó fẹ́ mú bẹ̀ wọ́n máa ń ṣàkàwé kan fún wa alẹ́sẹ́nẹ́ kan ààrẹ orílẹ̀-èdè tó fi oṣù mẹ́fà ṣe tẹ́rí president bàbá òpapọ̀ tí ìbò wọn ṣe wádà kankan adẹ̀lẹ́kan wá ṣe fìdí ẹ́ ìdí ẹ ọjọ́ méjì péré lórílẹ̀-èdè nàìjíríà ẹ mọ́ sẹ́ni yẹn ti dàráyé ní mọ̀jọba orílẹ̀-èdè bòmí ọ ọlámọ̀rẹ́sàdọ̀ wọ́n tẹ̀lé kí wọ́n ti bìdí ẹ ọjọ́ kan inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀lẹ́mí ni àwọn ẹlẹ́ha no aláṣẹ́wò ni ìbá ah bìdí ẹ oṣù mẹ́fà péré fífẹ́m kí abẹ́lálẹ̀ rí ìlú mọ́ká nígbàtí alẹ́sẹ́yàn kan di ààrẹ orílẹ̀-èdè ni mo tó gbórúkọ ọbẹ̀ gbórúkọ rí ìrìálìtì ni mo sọ o wọn pọ́pùlà bí fífẹ́m kí ọgọ́rọ̀ wọn ẹlẹ́yàn kìí ṣe ebú kìí ṣàlébù ẹwà náwólọ́wó gbajúmọ̀ àwọn náwó nọ́ra náà kìkì tí wọ́n ní ayédè tẹ̀lé wọn kódà ìbò náà kọjá kí ni wọ́n sọ ṣùgbọ́n kò sí náà kọ́dẹ̀ máa darí wa wọ́n padà ṣàárẹ̀ wọ́n dẹ̀ wọlé wọ́n dẹ̀ rúùlù ẹni tí ó dẹ̀ fọ́nàfọ́n tẹ̀ fún bàbá láyé pé ẹ̀kọ́ tí ẹ̀ ṣe oṣù mẹ́ta péré wọn fún wọn láyé yẹn rárá àwọn tí ò fún wọn láyé lọ́jọ́ kìíní àná gbogbo àwọn tó wà nídìí bàbá ò rí bẹ́ẹ̀ dé àwọn náà kọ kò sí náà kọ́lẹ̀ bàbá kan fẹ́ dílẹ̀ ni wá sí ńlá lọ́lọ́run yẹn ṣe fún wa torí ẹ̀wọ́ náà gbọ́nràn ṣáàdùtọ̀lọ́ ibi tó ní kálukú wa máa dé àdébẹ̀jọ kan àbẹ̀lọ́ kójọ kó jẹ́ kí gbèsè ayé wa dájú bá ṣe lérò lọ kí tó ti dá nínú ọ̀rọ̀ wa lọ́májò padà ṣojúrú kí tó kò tafẹ́ kó dá ọlọ́kọlọ kójọ kó bọ́ wa tó هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى اله وصحبه ومن والاه سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته